يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله اتفقنا ان الله جمعتنا يا الله سبحانه وتعالى ودعكم وصليكم ورسولكم ونوركم الله صلاة وسلام على محمد صلى الله عليه وسلم àwọn ará ilé àti àwọn sọ̀hábà àwọn kó dàgbàjọ kó bá ní kí wọn ní àpapọ̀ ní agbẹ́ni wípé ó ní àṣekírun wa tí ó fi jọ ti àtúwájú rẹ̀ dáadẹ́kọ̀ màsámàsánà báwo ni àṣekírun wa tí ó fi máa kọ ìwà bàjẹ́ àti ojú ọ̀kan kọ̀ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa náà ni a ti rí ní ti lórí sípàtì sọ̀lá nàbí sallallahu alaihi wasallam ìròyìn ilé tí bàbá àlùbáṣà àfáyé sọ́ọ̀lù òfin ní ọ̀rọ̀ náà wò sáálá ilé tí wọ́n kó jọ sínú kíra wọn sí pàṣẹ sọ́lá àti ìgbàgbé yìí sọ̀rọ̀ náà wọ̀ ní ìwọ̀sán náà. lánàá òun yà fún mi níbi àpárọ̀ sọ̀rọ̀ lónìí ṣé ìkọ́mọ̀sọ fún wa wàá di bá ti sọ̀rọ̀ àti. àwọn tó jẹ́ ọ̀ràn yẹn nínú ìwàjìbá ìyá àkùwárì àwìlẹ̀ àfọ̀hánì lẹ́tí ìgbà àkàrọ̀kà àmìlẹ̀ ìsáàrù àmìdán látọ̀ láti sọ̀rọ̀ àjò. wọ́n ní nǹkan tá ń pè ní ìwàjìbá àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn nínú òun làwọn nǹkan tó fi tọ́mọ ènìyàn bá mọ̀ ẹ́ mọ̀ fi ilẹ̀ kíkó wò sí. ìdájọ́ ìrun rẹ̀ ni pé bákan náà ti sọ̀rọ̀ àti irun yẹn bàjẹ́ àfikún tó kí. téèyàn bá mọ̀ ọ́ mọ̀ bí tó jẹ́ ọ̀rọ̀ rẹ̀ jù sílẹ̀ nínú irun yẹn bàjẹ́. ó fi ọ̀pọ̀ yẹn ká mọ tó jẹ́ ọ̀rọ̀ ìrun. wọ́n yí tarọ́ta sáà wá àmọ́ tí wọ́n fi ń gbàgbé ló bá fi ló bá fi péjú sílẹ̀ ó gbàgbé lórí ìjìbìrò ààbì ìjọdún ìsàwé ó lè fà á padà pẹ̀lú ìṣojú ìsàwé. ẹ máa wo yàtọ̀ tó wà láàrin ìwádìí àwọn àrùkùnrin àrùkùnrin òun ò ṣeé ṣe jágbóró pé kẹ́kẹ́ ẹ̀fà padà tó sàn án. àfi kẹ́ ẹ mú ojúlówó sẹ́yìn kẹ́ ẹ mú padà kẹ́ ẹ mú wá padà. ṣùgbọ́n wá dìde ẹ nídìí kẹ́ ẹ mú ojúlówó sẹ́yìn wá padà lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti kọjá kúrò bẹ́ẹ̀ kẹ́ ẹ fi gbàgbé. ṣùgbọ́n sùjúdù sáré kọ́ ló wa. fàmílì a nínú àwọn kan tó yẹ pé ipò tán wà lórí wọn yìí bó ṣe rí lórí wọn yìí. wọ́n ní التكبيرات سوى التكبيرة الإحرام gbogbo Allahu Akbar pátápátá tá a mọ̀ ń ṣe nínú ọ̀ràn yẹn ní gbogbo ẹ̀ àyàfi tẹ̀kígbọ́rọ̀kì ìṣòro kí ni a kò ìdájọ́ tẹ̀kígbọ́rọ̀kì ìṣòro rúkọ̀nà mi ní àrùkà sọ̀rọ̀ orí kò kan lòun ní orí gbogbo gbogbo Allahu Akbar tó واجب فإن من واجبات الصلاة أما تكبيرة الإحرام فبعض عند تكبيرة الإحرام فإنها ركن من أركان الصلاة أولئك كريم أولئك لا تنعقد الصلاة إلا بها وفيما في تقوم في أكيد أي في كل كامل تكبيرة الإحرام فكل التكبيرات واجبة gbogbo tẹkbíru pátápátá ọ̀ràn yẹn ni wọ́n tún kìtù bí sáhàwé wọ́n ní pé téèyàn bá gbàgbé téèyàn bá gbàgbé ẹ̀ èèyàn ò ń wá padà pẹ̀lú pé téèyàn fi àsáhàwé wọ́n lè sọ́sùn mẹ́rin yàrá àmọ́ àwọn èyí tá a yìí ọ̀ràn yẹn làwọn náà àbí sọ pé nínú àwọn tẹkbírọ̀tì ilé tí ò kó sínú ọ̀rọ̀ yẹn wọ́n ní àkọsí àyàfi nínú àwọn àfikún ṣe àtẹkìbí ọ̀rọ̀ kẹsì àwa ìdìfẹ́ sọ láti ẹ̀ẹ́d wọ̀n ní ti sọ báyìí ní àṣùn náà. ẹgbẹ́ tá a bá kírun ẹ̀ẹ́d lẹ́yìn tẹ̀kìbí ọ̀tún lè fọ́rọ̀ àtúntò tẹ̀kìbí ọ̀tún lè fọ́rọ̀ lórí ìdáhùn wọn lẹ́yìn rẹ̀ níbi ìlàkà alákọ̀ọ́kọ́ lórí ìdáhùn wọn lẹ́yìn tẹ̀kìbí ọ̀tún lè fọ́rọ̀ lẹ́yìn tí bílọ́ọ̀kì àmú mẹ́fà wà mẹ́fẹ̀ẹ́fà tá a mú wà yẹn ó lékún ni wọn pè ní tẹkìbìrà tó ti àwọn àwọn tẹkìbìrì tó lékún ó fi hàn pé ká sọ fún ìyàwó àti ìwà ìbùsùn wá yẹ kó ṣe mẹ́fà lẹ́yìn tẹkìbìrà tó wà bí rákà alákọ̀ọ́kọ́ ọ wá fi mẹ́rin àbọ̀sí márùn-ún yóò ṣe sáwọn àgbọ̀n ti sáwọn ìfọkànbá wa lọ sí ní súnmọ́ láti dájọ́ rẹ̀. ìgbó sọ fún ẹni pé kò ní í ṣe ìtanràn lórí ẹ̀fọ́ pé súnmọ́ ẹ̀. وكذلك التكبيرات يعني التكبيرات الجنازة فإنها أركان ó ní àwọn tẹ̀kínú tá a máa ṣe níbi sọ̀láàtì jẹ̀nẹ́fà ó ní àwọn orí ìbomi wọn ṣùgbọ́n ní ẹ̀rọ pé náà tẹ̀lé ẹ̀kú tó lẹ̀ sí sùjúdù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni òsì rùkú bẹ́ẹ̀ ṣé rùkú wúlẹ̀ sí sùjúdù bí wọn bẹ́ẹ̀ àwọn àgbà fi sùjúdù ṣe sáà pa. wọ́n ní tẹ̀kìbúrọ́ tó rùkú ìmọ̀lẹ̀ àjọrọ̀ kalẹ̀ ìmọ̀ ọ̀rọ̀ kí á ń fẹ́yìn àṣọ rọ̀rọ̀mọ̀ ẹni tó bá que ìmọ̀ ọ̀rọ̀ lórúkọ yìí تكبير عليه تكبيران tẹ̀síbúrò méjì ló ti kó papọ̀ fún báyìí alákọ̀ọ́kọ́ yọrọ ti ìfọ̀ ẹlẹ́ẹ̀kejì ńkọ́ tẹ̀síbúrò ti rò kó tó bá ti rí kó wọn ṣe méjèèjì wọn náà gbèrú òkè àbí àjẹ pé kó ṣe tẹ̀síbúrò ti ọ̀rọ̀ ọ̀rọ̀ kẹ́ olùsírí. Òkú pẹ̀lú ìmọ̀ràn onífa ìnà á sunna oní tẹkíwátò rúkú náà sunna limani adirọka àlè ìmáàmù rọkì àfẹni tó bá bá ìmáàmù ní rúkú fàyídà àtàlìmàmù wàlè ìmáàmù rọkì bàbá ní ká sọ pé èèyàn kírun lẹ́yìn èèyàn tó fẹ́ kírun lẹ́yìn ìmáàmù dé ìmáàmù ti rúkú fàyínà yukọbìrù tẹkíwírọtàlì ìhẹrọm kọ ìmánì mùntẹsíbà irú ẹni nǹkan yóò mú tẹ̀síbírọ́tù ìmọ̀ràn wá lórí ìmọ̀ràn lórí ẹlòmíì ti fẹ́ dérùkú tàn kó tó ṣàláwà gbà àbí ẹgbẹ́ òrùkú lẹ́lòmíì ti ṣe aláàgbà tó gbọ́wọ́ kí báyìí rárá alára jù ilé yóò bọ́ sí rárá ẹni yóò nírun. fàyídà àwà ìlà rùkú fa inna takbir fi haqqi e sunna tó bá ti rùkú aláwàgbà tó yẹ kó ṣe tá a pè tó kú ní ìyẹn súnà ni hakada qarrarahu al-fuqaha àwọn àfọ onífíkìw ní tí wọ́n sọ níbẹ̀ ni rahimahumullah kọ́nà ọkọ̀ bá ní kẹwàá wà dalila ala takbirati minal wajibat ẹ̀rí tó fi hàn wá wípé at-takbirat ara ọ̀ràn yẹn ni àwọ̀lẹ̀ wọn lákọ̀ọ́kọ́ ní ẹ̀rí qawluhu ọ̀rọ̀ aṣíwájú wa nígbà Muhammad sallallahu alaihi wa sallam sánábí ní idha kabbara al-imamu fakabbiru tí màmú bá ṣe Allahu akbar ẹ̀yin náà nǹkan ẹ̀ ṣe Allahu akbar wa idha qala sami'a Allahu liman hamidahu faqulu rabbana wa lakal hamdu sọ́ọ̀lù mọ́mù bá sọ pé sẹ̀mí aláwọ̀ lọ́nà àmìlà sílẹ̀ yìí sọ ẹnì kọ̀ọ̀kan ni ó sọ tiẹ̀ ẹ má ẹ má dá kọ́ńkálùkù má dá tiẹ̀ jọ fún dàdá ni torí pé ibi tá a bá ẹ̀sìn lọ́dọ̀ àwọn bàbá wa nìyẹn gbogbo àwọn jẹ̀mọ́ pátá wọ́n wà á dá rọ́bà náà wà lákàlẹ̀ hamdu gbogbo wọn wà á dájọ́ lọ́dọ̀ dání dàdá ni nìkan ní ọ̀sán wàá dá láyà ń báyìí kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ òun ẹnì kọ̀ọ̀kan tó ń kírun lẹ́yìn ìmáàmù òun yóò ṣe kíni òun náà yóò sọ rọ́bà náà wà lákàlẹ̀ hamdu gẹ́gẹ́ bí jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan náà ni ó mọ̀ sí Allahu Akbar ẹgbọ́n tàbí sọ àlùfáà ìdàkà bàrà pàkẹ́ bírù omi ọ̀gẹ́ gbogbo wa láti sọ pé Allahu Akbar o each time tí wọ́n máa ṣe Allahu Akbar gbogbo wa náà ó sọ pé Allahu Akbar gẹ́gẹ́ bó ti sọ pé ẹ̀rí pé àtọ́jọ́ pé fàyídà sálámà fàṣàlímù gbogbo àná ìkọlá àmọ́ sálámà nínú àṣìṣe tó wọ́pọ̀ níbi ìrun táwọn tí ọ̀pọ̀lọpọ̀ lákèéfì òun náà lélẹ́yìí wa وهذا يدل على أنه لا بد من وجود هذا الذكر إذ الأمر للوجوب ó fi hàn pé gbogbo alágbọ́dọ̀ gbólóhùn Allahu Akbar nítorí pé amúrù àṣẹlà nẹ́bì pa pé fàìdà kábàárà fàkẹ́bìrù fàìdà kábàárà fàkẹ́bìrù gbogbo yín náà kẹ́ ẹ sọ pé Allahu Akbar. wọ́n ní at-tasbihatu fi ruku'i was sujud gbólóhùn subhana ربي العظيم subhana ربي العالى àti gbogbo ohun tá a ti kà síwájú pé a máa ń wí ní rúkú àbí sùjúdù gbogbo ẹ̀ pátápátá ọ̀ràn yẹn ni tí ìyẹn bá fi sùjúdù tó wá já sí wípé kò wá wí yẹn ó ti gọ̀fálà ní o ọ̀tọ̀ ni tí ń wí ń bẹ̀ ní o ìtọ́ yẹ kó wí kò wí ó di ọ̀ràn ó ti di ọ̀ràn ó ti di ọ̀ràn yẹn ó ti di ilé mọ́mù lórí wọ́n sọ pé mọ́mù gbé wọ́n sọ pé mọ́mù gbé kí ni mọ́mù gbé so subhana rabbiyal ala subhana rabbiyal ala so ó di méjì àbí àbí ẹlẹ́kẹ̀ lónìí ok ó ní التسميع والتحميد التسمية والتعميم ما التسمية والتعميم؟ ها؟ سبحان الله تسميه سمع الله لمن حمد والتحميد ربنا ولك الحمد أي قل سمع الله لمن حمد عند رفع من ركوع أتي ربنا ولك الحمد بعد القيام بعد القيام وني من الركوع للإمام méjèèjì ينكو kọ́ lílì imam àti kínní àti kejì ìwọ tó bá ṣe ìmáàmù méjèèjì ló sọ àmọ́ ìwọ tó bá tù lẹ́yìn ìmáàmù kí ló sọ rabbana walakal hamd àwọn tó jẹ́ ọ̀ranyàn ni wọ́n ń kà التشهد الأول وجلسته التشهد الأول وجلسته méjèèjì papọ̀ ló jọ jẹ́ ọ̀ràn yẹn tó fi hàn pé téèyàn bá jókòó kò ka táyà àmọ́ ṣe kí ó jókòó ó yìí máa san bàdí nàám ó jókòó kò ka táyà náà kò wúlẹ̀ rọrùn kọ́ katáyà kọ́ mọ́ jókòó àbúrò ṣùgbọ́n rọrùn kéèyàn jókòó tí ò ní katáyà wò ó lè ti jàgbé ọlọ́run kọ́ mọ́ dẹ wàhálà sí wa wọn tí wọ́n àwọn wàhálà tí wọ́n borí ẹ̀mí mọ́lẹ̀ ọlọ́run kò sọ oníkálukú wọn bẹ́ẹ̀ ẹni tí wàhálà ọkàn tẹ́mi tí wọn náà ní papọ̀ ọlọ́run jẹ́ kí wàhálà ọkàn wọn bí ọlọ́run so àtàṣáhùd wàjìlísàtù àtàṣáhùd awal wàjìlísàtù wájib òun ló fà tó fi jẹ́ pé tí mọ́mù bá ti dìde tẹ́jẹ́ bá ṣe subhana láì ẹ kàn ṣe subhana láì láti jẹ́ kó fi mọ̀ pé òun ti ṣe mistake ni kì í ṣe pé subhana láì yẹn pé kó padà kó jókòó pé ó ti dìde kúrò lábala yẹn ẹ̀yin náà ti gbórí òkè ẹ̀ ti pé ah, ó yẹ kí mọ́mù jókòó ni mọ́mọ́ dìde mọ́ ni subhana láì tẹ́ bá ṣe ń gbà lákàn ti jẹ́ kó mọ̀ pé ah, ó sì yẹ kẹ́ ẹ jókòó ní o kò ní jókòó mọ́ yóò ṣe bàtí ni àbí kọ̀bùlé ni yóò ṣe bẹ́ẹ̀ ni kọ̀bùlé torí pé ó dèrò kù ní agbọ́n ni. ẹlẹ́ẹ̀kẹ́ fà su'alu lil maghfirati marratan marratan hadha huwa wajibu sadis min wajibati salati. وقد سبق أن قول رب اغفر لي يلا سجدة بجيجي بين السجدتين bàbá tó kàrin náà pé wájibù ni o rọbì ìfúrélé rọbì nǹkan sì rún yàn o sẹ́yìn rò pé gbogbo èèyàn ló mọ̀ pé láàrin ìjókòó méjèèjì gbogbo èèyàn ló mọ̀ nǹkan tá à ń lọ nílẹ̀ níbi jẹ́ pé alùsùn náà wọ́n tàn fún wa gan o àwọn ni wọ́n lọ kó wá pé ẹ̀sìn gbọ́dọ̀ jọ tànábì lábala àrùn lábala àwẹ̀ ni wọ́n á yẹ̀ lẹ́lẹ́ bó lànábì ṣe é ṣe bó lànábì ṣe é ṣe bó lànábì ṣe é sọ lórí ẹ̀ inú kan fífi ó ti ẹ̀sìn rárá gan débi yóò sọ pé òun ò kí bá nàbì ṣe kí àbẹ̀yẹ̀ tẹ́lẹ̀ pé òun mọ́ta oníyẹ̀dúnnù náà sọ àmì ìlà òsọ̀lẹ̀ àwọn èèyàn rò pé yóò kí n kí òun nígbà tí ààyè rí mọ́sálásí ní wàyí nàmọ òsàlẹ̀ ìdí mọ́ta wọn ò mọ̀ pé mọ́ta lè ní kí lọ́mọ kí wọn ìwé máa rojúmọ́ mọ́ta ní kí lọ́ọ́ pé. ẹwà tó ti fi kó lóun lọ mọ́ta lè máa rojúmọ́. ìgbẹ́ náà ni ayé rọrùn tó àrùn kódà bàálù kì í kírun gan irun kó gan ni lọ mọ́kà padà lẹ́ẹ̀márùn lójúmọ́ gbogbo kan ọ̀mú bàálù kan o lójúmọ́ ẹ̀ẹ̀márùn nàìjíríà tó sáúdí nàìjíríà sáúdí tó nàìjíríà nàìjíríà tó sáúdí ẹ̀mẹ́wàá gan ni ẹ̀rẹ́tẹ́rẹ́ ká kọ́ ọmọ ẹ̀ẹ̀márùn ten times máa kúrò kò bá làákà ìbùkún o mọ̀ pé ọ̀rọ̀ tó sọ pé mọ́tà ló tún sọ nǹkan pọ̀ lábẹ́ rẹ̀ yẹ́bùdó anaka mushrik ẹlẹ́bọ ni ẹ because àwọn àfàṣí tó lọ gbé tó bá ń dé yẹn òun ló ló fi ń fò káàkiri àbí lọ́s wọ́n gbà wá tó ń bẹnu àwọn sókè ìfẹ́ tí wọ́n ní yàrá kan lóòótọ́ èmi tó ń bá ti wọ ìbáyìí nípa àwọn ọmọ ta ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kálíjẹ̀ ní wọ́n gbé lóòótọ́. وهذا شرك بواه ìgbóhùn ìrún àwọn àlùsùn náà lọ naa sànù wa pẹ̀lú pé àmọ̀ wíjà yìí àmọ̀ wíjà ya àmọ̀ wíjà yìí àlùsùn náà ló náà fi sànù wa lọ́sẹ̀ ẹ wo ẹyẹ tó gbọ́ àwọn ìyá tó wà lọ́jà yẹn ẹni wọn ẹ̀kàrí ọjọ́ ẹ̀kàrí ni o ẹgbẹ́ sọ pé àtàyè ìyá tó ilá àtàkì ìyá tó ilá àtàyè ìbá tó àtàyè ìbá tó. bóde ṣe máa ń ta lórí ọ̀run ló kà á lóòótọ́ yẹn áàbì sínú nígbà yẹn kọ ẹlòmíì sì ń bẹ àtàyà àtàyà àtàyà fún ọ̀nà àbájọ tó ń sọwọ́ gan ó ti mọ̀ pé àtàyà àtàyà àtàyà ẹ̀yìn ìrírí wọn ti máa báyìí. so ọ̀pọ̀lọpọ̀ wọn ní ẹ pé wọn mọ ìrun tí wọ́n bá sì láàmọ̀rún sí àwọn tán kíyèsí lára wa òun làwọn nǹkan wọ̀nyí alùsùn náà ló ń pa kíyèsí gbàtà sákòrè jù báyìí lọ gbogbo wa náà mọ̀ pé ní thirty years ago thirty five years ago ta la ta ní abẹ́tísà ìpínlẹ̀ alùsùn náà àwọn sófin náà náà gbalé tán gbà kó ní pátì ni gbogbo àlámọ̀rí ní fásitì ọ̀nà tó ní káwọn alùsùnà wa mọ̀ ṣàlàyé tó ọlọ́ọ̀bà aláṣọ àtàlà kó dàpọ̀ kó mọ̀ jẹ́ wá nínú àwùjọ olóríire alùsùnà àbá mi àbí àlùwájì bá àwọn ilé ilé ọ̀ràn yẹn rọ ìgbà àtàrọ́kà ìsánù mọ̀tàmídá tọmọnìyàn bá mọ̀ ọ́n mọ̀ gbèjò sílẹ̀ látọ̀ láti sọ̀ látò ìdájọ́ rẹ̀ pé ìrun ẹ̀ bàjẹ́ wà ń tàrọ́kà ha sáháwá àmọ́ tó bá jẹ́ pé ó gbàgbé asọ́látò òṣàfihà irú rẹ̀ lálàáfíà o wà yẹ jìbìrò à sùjúdù sáwì sùjúdù sáwì ò láàfi fà padà. lẹ́yìn pé tá a nǹkan tẹ́lẹ̀ náà bá ti mọ̀ pé a máa ń ṣe lórí irun tí wọ́n sọ pé ó lẹ́rìí tí ò bá ti bọ́ sínú orúnkúnù tí ò bọ́ sínú wàjibáàt àbí dẹ́sítì ni mo súnà ló bọ́ sí ìdájọ́ súnà dẹ̀ ni wípé nítẹ́ ẹ bá tó bá jẹ́ súnà tó bá bọ́ mọ̀yàn lọ́wọ́ pẹ̀lú àṣìṣe lórí ìrìn kò sí pé ẹ ṣe nǹkan kan lórí rẹ̀ akálàṣe àgbọ̀dọ̀ máa ń mọ̀ pé ló fi dọ̀gbé súnà náà jù sílẹ̀ nígbà tá a bá ń kírun ojúṣe náà ni pé ká ṣe súnà torí àná náà tó pé alaykum bí súnà tì alaykum súnà tì dọwọ́ ní o kìíní yẹn la àti fi ń gbé súnà gbogbo súnà àti ń fọwọ́ kékeré mu mọ́sí nínú yìí kọ àwọn èèyàn tí ó mọ̀ sọ pé ẹ ìdí ìta àtọ̀ràn yẹn ìdí súnà ta ni. because sẹ́rí tí èèyàn bá wọnú ìmọ̀ tán ó mọ̀ wípé definition tí wọ́n fún súnà ó jẹ́ káwọn èèyàn wà confused òun ni definition náà pé máa ń fa àlà á ìfáàbò àlè yìí wà máa ń tààrọ̀ tà yusabu fa'iluhu wala yu'aqabu tarikuhu torí gbólóhùn yẹn ìdájọ́ ni wọ́n ń sọ kí ni hukumu sunna onígbólóhùn yẹn gbàlọ́bà lọ ni wọ́n ní kí ni ìdájọ́ sunna sunna ni pé yusabu fa'iluhu ẹnikẹ́ni tó bá ṣe yusabu wọ́n fún lẹ́sàn wàlá yu'aqabu tarikuhu ìwà àti gbogbo ọ̀nà náà ló tẹ̀ lọ́wẹ́ ó tún wá dìpẹ́ lórí pé ibi tí wọ́n bá ti rí ẹ̀rí lọ́sùn máa ń sọ bẹ́ẹ̀ nígbà mi kì í ṣe gbó súnà ló lọ báyìí lápẹ̀rẹ̀ tí wọ́n bá ti yàn kan ní súnà nígbà míì kò túmọ̀ sí pé kẹ́ ẹ lò pọ̀ pẹ̀lú ẹ̀ pẹ̀lú pé ìsábùfà ìlú wàlá yọ àhábù tààríkù. wọ́n á máa pe nǹkan ní súnà nítorí ibi tí wọ́n bá ti rí ẹ̀rí rẹ̀ lápẹ̀rẹ̀ ṣòkòtò tí ò tó lẹ̀ kí là mọ̀ pé wọ́n pè ní súnà nítorí pé inú súnà ànábì láti lẹ́rìí ẹ̀ ní o ọ̀ràn yẹn ni kí kòkòtò ọmọdé kókó tẹ̀ o kí mo pè é ẹ̀rọ àbí ìpínlẹ̀ ìbòlè tẹ̀ ọ̀ràn yẹn ìtì ìbá sọ̀ràn yẹn èyí ẹ̀ lè torí ẹ̀ wọ náà ìtì ìbá yẹn ẹ̀ ẹ̀ wọ nígbà tí ì sọ̀ràn yẹn ṣùgbọ́n nàbí sọ wípé sọlọ bá àṣọlọ ma asfala nínú ẹlẹka àbẹyẹlí nínú ẹlẹ ìzá fáfin náà gbogbo tí ó bá gbéyàn wọlé pé sínú ọlọ́wọ́ àti ọ̀hún ó mú kí wọ́n kàn pé ní súnà níbàámu sí ibi tí a ti rí ẹ̀rí rẹ̀ nàám ṣùgbọ́n tẹ́ ẹ bá wo ìjìyà tó tààrọ́ sábà lórí rẹ̀ kọ́kọ́kọ́ níjìyà náà ọjọ́ mọ̀ pé ọ̀ràn yẹn torí pé ó níjìyà pé tí ò bá nǹkan tó bá ọ̀ràn yẹn nìkan yẹn tó bá lọ ka òṣèlú fíkì dáadáa náà ó rí i pé yàtọ̀ sí àwọn síyágòlẹ̀ amúrù àwọn síyágòlẹ̀ amúrù láti mọ̀ pé ọ̀ràn yẹn ní nǹkan tó a tún máa ń mọ̀ pé ọ̀ràn yẹn ní nǹkan nígbà tí ọlọ́run ọba aláṣọ adala tó bá ti gbé ìyà kalẹ̀ lórí ẹni tó bá ṣe é. Hmm? tàbí tọ́lọ̀ bá ń bu ẹnu àtẹ́ lu ẹni tí ò ṣe é. lọ́nà bá ti ń gbóná àtẹ́lu àwọn tí ò ṣe é tàbí tó bá ń yin àwọn tí máa ń ṣe é ń yìn wọ́n ń yìn wọ́n a máa mọ̀ pé ìdájọ́ nǹkan yìí kì í gbóngbẹ́ tó pè ní súnà òun náà lẹ́rù pé bóyá ẹ̀sìn wa gbèsè sílẹ̀ o so ìpìlẹ̀ gẹ́gẹ́ ni pé a máa mú súnà náà ní ọ̀kúnkúndùn torí ẹ̀ o ò gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ sọ wípé ṣebí súnà làlámọ̀rí kan kó wá mọ̀ọ́mọ̀ fílẹ̀ nígbà tá nẹ́bí sọ́nà sọ́nà tó dúró wájú rẹ̀ báyìí tó wá ń sọ fún ọ pé eléyìí ni kò ṣe o bẹ̀ mọ́mọ́ sọ pé mi ò ṣe. ṣé táwọn ẹgbẹ́ àgbẹ̀lá iṣẹ́ olè ṣe báwọn sànàbí sọ̀nù lọ́wọ́ àrùn sọ̀nù. táwọn ẹgbẹ́ àgbẹ̀lá iṣẹ́ olè ṣe báwọn ànábì òde fi mọ́ dé fìlà ọ̀wà ní dé fìlà ṣé olè báwọn sánà ìgbàgbé láyé mo béèrè sí olùkí bẹ́ẹ̀ ṣùgbọ́n olè máa ṣe bẹ́ẹ̀ nítorí pé kò sánà bí láyé. Nàám ẹ̀gbọ́n tó bá dà lùkì àmì sánà ìgbà sọ pé orí apá súnà ilé wà tán àní mo sọ ìta. Ìjọ tó mọ̀ mọ̀ sí ọlọ́run bá ní fàlìyàgàr nàbí na yukhalifuna àmúre àǹtí sí ibà òun fitna tó ń sáwọn àgàbọ̀. wọn gbogbo àwọn tó bá ń fi taita tán fi ń yapa àṣẹ ànábì ọlọ́wọ́ bá dé faliyahza tán sọ̀rọ̀ àwọn o faliyahza tán sọ̀rọ̀ àwọn o tán tó fi bá ohun fìtìnà. ìyá torí pé Quran àbí àìwà convince pé ọlọ́wọ́ an tó ṣe ibà òun fìtínà tó mọ̀ wá kan fìtínà jẹ́nà ṣé mi àti yín ara gba fìtínà kan lẹ́yìn ìgbà tó lọ́n dé kílíà náà lọ́kọ́ pé àlùfìtínà tó àṣàbí ìlú ẹ̀fà fìtínà ní máa ń ṣẹlẹ̀ sí ìyàtọ̀ yẹn máa tọrọ kú ọlọ́run sọ wá mẹ́ èyí kú tán kó tó máa tọrọ kọ́lọ́n kọ́lọ́n kó lànà fìtínà ẹ̀ bá ti kú ti lànà fìtínà àbí èwo ló ti burú jù lára ọmọ ẹ̀dẹ́ yẹn ikú yẹn lágbára lára wa ju fìtínà lọ àbí ṣùgbọ́n sọ́ọ́ lára ẹni tí òun gẹ́gẹ́ yí nínú fìtínà ó gbà pé kíkú gan pa òun gan. kọlọ́ọ̀bà lọ́sùn àkàtàlà kò sọ wa. bàbá ní wa ìgbà àròfà ìsánù àrùkánà sọ̀láàtì wọ́wọ́ àjìbá ti ha fàkúlùmọ̀ àdá á fọwọ́ sùnà yìí bàbá ní tó bá ti arkan salat tó mọ wajibat salat gbogbo tó bá ti yàtọ̀ sí kìíní àti kejì yẹn Sunnah. gbogbo tó bá ti yàtọ̀ sí kìíní àti kejì yẹn sunna kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó fi wá ṣe fòun gẹ́ kó lè yẹ kí á gúnlẹ̀ dáadáa lẹ́yìn ìgbà yàrá ní kọ ìdàtà ni ọ̀bìnmẹ̀ta ni bàbá ní lay down principle méjì kan bẹ táwọn fẹ́ ṣàlàyé eléyìí òun ni a mọ̀ ṣàlàyé lọ́sẹ̀ tó ń bọ̀ bíi náà ìtàlá lẹ́yìn ìgbà yẹn bàbá tí wọ́n ṣàlàyé àlùkùṣe òun fi ṣọ̀láàtì wọ́n máa ń yẹ jùbọ̀rọ̀ náà sọ̀hà bàbá ní bóun ni ìfọkànsínsín máa ń wà fún yàn lórí irun àti àwọn nǹkan tó jẹ́ pé ó máa ń bí tó máa ń fìyàn fi máa ń fà á èèyàn ní kòṣù lórí irun tòmọ̀ ọdún méjì tó kù tí bàbá fẹ́ sọ lórí irun nìyẹn ọlọ́run àbíọ́ irun wa yìí jẹ́ àkípàdé rẹ̀ o lọ́jẹ́ ká kírun rìtáyà o ọlọ́run lọ́jẹ́ àkírun rìtáyà o àkírun kò ní kọ́nà òfin ṣá o ìgbà tí èèyàn bá rìtáyà níbi ìrun ọlọ́run wọ́n fi rí ẹ̀sà tẹ́wò lábẹ́lé Allah subhanahu wa ta'ala أقول ما تسمعون أستغفر الله لي ولكم من كل ذنب إنه هو الغفار والسلام عليكم ورحمة الله وبركاته bàbá tó mú mí àkámi sọláṣí jamaa nínú àwọn mọ̀dúrù tó sẹ́kùn àkámi sọláṣí jamaa àwọn ìdájọ́ tó ní ti pẹ̀lú ìrun jamaa wọn mú wá ń bẹ̀ وبهذا ختم شيخنا هذا العمل نسأل الله سبحانه أن يتقبل منه وأن يجعله في ميزان حسناته يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته نعم oníbèrè ń béèrè pé ṣáà lè gba àyàn nímọ̀ràn pé kó kó pa mọ́sálásí kan tì nígbà tó yẹ pé ní mọ́sálásí yẹn ń kọ́ wọ́n ń kírun ṣáájú kásìkò òun tó tó. wẹ́ ànábìwọ̀ Muhammad sallam ó ti fi mọ̀ràn kalẹ̀ lẹ̀ nígbà tí àwọn aṣíwájú ẹ̀sìn tí wọ́n bá ń kírun lásìkò tí ò kì í ṣàsìkò rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ni pé káwa kírun tiwa sásìkò rẹ̀ sásìkò ìrun yẹn bá wá tó ànábì ní ká bá wọn kí sallallahu alaihi wasallam níjọ́ tí àbúrò abdullahi ibn Mas'ud tí àwọn ọmọ kéwù abdullahi ibn Mas'ud tí wọ́n béèrú béèrè yìí lọ́wọ́ abdullahi ibn Mas'ud abdullahi ibn Mas'ud wá fún wọn lésì pẹ̀lú táàdì nábì náà fi sọ fún wa ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ lọ́dọ̀ ànábì sàlám pé ẹ kí pẹ̀lú wọn tásìkò òun bá tó ẹ̀dá tí ń kí. àwọn ọmọ kí abúlé àbúrò sọ wá sọ pé wọ́n lánàá sọ́lé jẹ̀mọ́ àwa ní kí jẹ̀mọ́ abúlé àbúrò mọ̀sọ́lé wá sọ pé jẹ́ sọ fún àlejẹ̀mọ́ àtú mà wá fakọlẹ̀ hakọ wà nkúntà wà dàkà àlejẹ̀mọ́ àtú. sórí ìwọ ló ń ṣe nǹkan tó correct ìwọ ló kírun sásìkò rẹ̀ ìwọ gan ni jẹ̀mọ́ tó ti mọ̀ jẹ́ pé ìwọ ẹyọ kan ní ọ̀hún so at a point ìdájọ́ ẹ̀sìn lè mú kéèyàn jẹ́ jẹ̀mọ́ in that situation ẹyọ ẹnìkan tí ó mọ̀ dárun yẹ kí yẹn fáwọn jẹ̀mọ́ àti eléyìí ò dẹ̀ jìnnà ọlọ́run gan ti pe ànábì Ibrahim náà ní jẹ̀mọ́ inna Ibrahim kana ummatan Ibrahim ọlọ́run pè ní ummah sẹ́yìn nìkan máa jẹ́ ọmọ tòtúrúkọ nìkan ló ṣe nǹkan tó correct aleyhi salatu wa salam naam sáàlì aláàmọ́ onísàlẹ̀ sọmọ ní muhammadu lawal àwọn èèyàn sọ muhammadu lawal dáadáa ṣùgbọ́n ibi tá a ti gbé kinní yẹn gẹ́gẹ́ ọ̀dọ̀ àwọn haúsá ni haúsá ti dà níyàn wípé gbogbo ọmọkùnrin tó ń bá bí muhammed lòún sọ fún wọn. wọ́n wá bí léèpì à ọ̀hún wá sí wa mọ̀ bóòtọ́ á fẹ́ pé tó bá fẹ́ pé alákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ kẹta wa lọ dáhùn ní tó ń ṣe ni pé òun mọ̀ fi nọ́mbà sí ni muhammed lè awal muhammed sani muhammed sali ẹ̀ẹ́ sì rí lágbáwá haúsá mọ̀ ẹ́ jẹ́ awali wọ́n yọ muhammed kò bẹ̀ sani sani sani sani sani salisu rabiu amisu nọ́mbà five àbí hamisu sábìsù náà wà Sabiu? náà wà ọ̀gbọ́n sábìnù nọ́mbà eight pásù náà wà áṣíù náà tó wà. lóun ni wọ́n fi ń so kì í ṣe pé awálù gẹ́gẹ́ wà lárúkọ àyẹ̀bí sọ́lọ́lọ́ àbísọ́lọ́ ṣùgbọ́n muhammadu awwal ibi tá a ti gbé wá nìyẹn muhammadu sani muhammadu sani so tábàáyé tó sọmọ rẹ̀ bẹ́ẹ̀ láàárọ̀. tá a lè fi àníyàn kankan náà láfi ké tàyé àpèlémọ́sí àti sọláṣí tó hàn bẹ́ẹ̀ ni nítorí wípé iṣẹ́ tó bá já sí pé ìdájọ́ rẹ̀ ó jọra bí ìdájọ́ rẹ̀ ṣe jọra yẹn bí ìjọ rẹ̀ náà ó tún jọra wọ́n ní àlèfà nínú ẹ̀sìn ẹ̀ ti kí ni ìdájọ́ sàyàtọ̀ mọ́tì súnà kí ni ìdájọ́ dùhà súnà ẹ̀ pé ìdájọ́ ọ̀sẹ̀ dídí àbí náà báwo wá ní píkọ̀ méjèèjì ìwé sàyàtọ̀ mọ́tì látà mélòó látà méjì àkọlù rọ́kà níbi sọ̀látù duhana nǹkan rọ́kà mélòó rọ́kà méjì kódà bí èèyàn bá ti padà sí mẹ́rin lẹ́yìn rẹ̀ kódà kó fẹ́ kí mẹ́rin kí méjì sọ́tò sálámà kó tó kí méjì sọ́tò sálámà àgbàlagbà tó ti darúgbó ìran àgbà méjì tó ti darúgbó ìran àgbà tó ti darúgbó méjì ló ẹ̀pọ̀ wọn sí níbi ìdájọ́ ààwẹ̀ ẹni tó ti darúgbó jẹ́ pé nǹkan kò ṣe làákàyè wọn àwọn náà ni wọ́n yẹjú aáwọ̀ tó bá ṣẹlẹ̀ lágboolé àwọn ni wọ́n ṣẹtú ọ̀kọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó nǹkan kò ṣe làákàyè wọn ṣùgbọ́n wọ́n sọ pé ara wọn ò lè gbé ààwẹ̀ mọ́ irú àwọn lè á ṣe ìfídíyà fún wọn àwọn àgbàlagbà kan wà pé pé ti fàkọ́dà wá wọn wà conscious mọ́ gbogbo nǹkan wọn ò balance mọ́ àwọn ilé ìtìtàn ọmọ yìí kéré padà wọn lè sọ àpọ̀ wọn ò lè sọ àwẹ́ lásìkò kan gbogbo nǹkan tí ó ti wọ́n lára àwọn ìkìláàfù náà gbé lọ́dọ̀ àwọn oníkéwù àgbàlagbà tó sì ìkìláàfù ọ̀rọ̀ rẹ̀ ti ń fẹ́ra wọn ní eléyìí àwọn ìjọ́ràn yẹn fún wa tó bá jẹ́ pé alákọ̀ọ́kọ́ yẹn ní nǹkan kò sí làákà ìwọ̀n wọ́n wà òkè wọ́n ń dá sọ̀rọ̀ normally wọ́n ń parí ìjà normally. ọmọ wọn tí ó wàá fi fídíà ó jẹ́ kìrìó. kò sí ìtọ́jú ẹ̀. boko fún bàbá àbí ìyá sì ni boko fún wọn tó fi ṣe fídíà lánàá ó sì já sí wípé òun náà ló bá ọ̀gá náà ìfẹ́ pé òun fún àwọn tí ó ti dàgbà tí wọn lè gbà wẹ́wọ́ òun fẹ́ ṣe fídíà fún ọ yóò kàn mọ́ sí ẹ̀ ní ìmọ̀ ilé nǹkan wípé ìyá hajj lọ́wọ́ fún ọmọ ìyàṣà ọlọ́wọ́ bá bá ọ̀sán dáná òun ló máa ń fa mọ̀mọ́ ẹni tó bá wù ú. tí wo ọmọ mọ̀mọ́ yìí tó jẹ́ kiri yìí tó bá ẹtìdíyà sama ṣẹ́ka àárín ìlú ọ̀gbọ̀n àrùn àrùn. Oúnjẹ lẹ́sìn fi bí a àyàfi tó bá jẹ́ pé ibi tẹ́ ẹ wà èso oúnjẹ ni àwọn kìkan wà tẹ́kẹ́ èso fún rẹ̀ gẹ́gẹ́ ní oúnjẹ ni ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n bí èso èso oúnjẹ ìpanu oúnjẹ wọ́n dẹ̀ ní ká ṣe sílẹ̀ láwa láwa rẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله